لله والصلاة والسلام على رسول الله اللهم صل على سيدنا محمد المعصومة تفرقا معصوما ووفقنا فيه يا رب العالمين بما تحبه وترضاه إنك على كل شيء قدير إخوة الإيمان سلام الله عليكم ورحمته وبركاته باب الشفاعة وقول الله عز وجل وأنذر به الذين يخافون أن يكثروا إلى ربهم أن ينكروا إلى ربهم ليس لهم من دونه ولي ولا شفيع لعلهم يتقون وقوله قل لله الشفاعة جميعا وقوله من ذا الذي يشفع عنده إلا بإذنه وقوله وكم من ملك في السماوات لا تغني شفاعتهم شيئا إلا إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى أعطاكم الله أقرأ لكم كتاب الإسلام محمد صلى الله عليه وسلم agbọ́n níbi tí a ti bẹ̀rẹ̀ ìjókòó wa ní ọ̀sẹ̀ tó lọ oníbàbò ṣàfà ọ̀rọ̀ nípa ìtìpẹ̀ níbi àwọn àyà àti àkàyí náà láti ti bẹ̀rẹ̀ eléyìí tí a jẹ́ pé a mọ̀ dájú pé nínú ohun tí ó ní ìtàn pẹ̀lú ìtìpẹ̀ eléyìí tí yóò wáyé lọ́jọ́ ìgbìdà lùkìyàmù látara wípé ẹ̀rọ ẹlẹ́sẹ̀ wa tọ́lọ́n bá fi gbogbo nígbà tó tó fi gbé wá kò sẹ́ni kan tí ó là nínú wa nínú ọmọ ádámà pátápátá torí bẹ́ẹ̀ ọlọ́run yọ̀ǹda ìṣèkọ̀ọ́ tí ọ̀rọ̀ bá yọ̀ǹda rẹ̀ kò sí ní ìkáwọ́ gbogbo ẹ̀dá tó bá pátápátá kò sí ní ìkáwọ́ ẹ̀dá kan. eléyìí a fẹ́ kí ayé ènìyàn ìmúwọ̀n bá pẹ̀lú ẹ̀rí láti mú àìsọ àyè kẹrin àti súnà tànàjẹ pẹ̀lú ọ̀pọ̀ ààrẹ àrẹ ìwọ̀lọ́lá. tí a ti jẹ́ kí wọ́n ajẹ́kámọ̀ wípé agbọ́n lè yí ìsìnà wà tó ṣe lágbára ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ọlọ́run ló ká ìmọ̀ tí wọn kò fẹ́ mọ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀dá ọlọ́run ló fàyà àkókò nà sí lẹ́yìn ìgbà tí àgbà jíjẹ bá wọn tí wọ́n yí gan ní ọ̀rọ̀ yí gan lé mọ́ wọn lọ́wọ́ tí wọ́n ṣe bí aláìyé wọ́n sì gbọ́ wọn ṣe bí aláìgbọ́ ṣùgbọ́n Al-Qur'an Karim ọ̀pẹ́ méjì ọ̀pẹ́ méjì ẹ̀rọ kátọ́nà ti sọ̀kalẹ̀ yìí ọtọ́ wa lò ọjọ́ tí àlàáfà ní ẹ̀sìn òun ní ojú lẹ́ni tẹ́kọ̀ọ́ sí orí ìkọ̀kan bẹ̀ títí tí a ti padà sọ́dọ̀ ọ̀hún ọ̀rẹ́lẹ́gbà wa ọlọ́pọ̀lọpọ̀ wa lẹ́yìn tó mọ̀ bí ọ̀rọ̀ rẹ̀ ní tó mọ̀ tí ó ọ̀rọ̀ sáàtì máa fi sí ká lè bàa jẹ́ ayé àtàkì yá mi. ayé àkọ́kọ́ yìí a ti kàjọ́wájú a tún kà àwọn ayé àtúntẹ̀lé náà bákan náà ní sóra kẹfà ayé àfìsí wà wà á ń lè rí bí ìyàdínà yàkọ̀ọ́kọ́ náà á ń yìn ṣẹ́rọ ìlà rọ́bìnrin ليس لهم من دونه ولي ولا شفيع لعلهم يتقون ìkìlọ̀ pẹ̀lú rẹ̀ fún àwọn ẹni tí ń bẹ̀rù pé a ó fún ọjọ́ sí ọ̀dọ̀ olúwa wọn. nínú ọ̀rọ̀ yìí Ibn Abbas orí Allah ta'ala àná ó ní kí ẹ ṣe pẹ̀lú rẹ̀ rẹ̀ yẹn kọ́ọ̀lù ọ̀rọ̀ ọlọ́run ọba tó sọ pé ẹ̀sìn kìlọ̀ pẹ̀lú rẹ̀ yẹn ni pé ẹ̀sìn wọ́n nílọ̀ ó ní bílù kúrò àrùn ẹ̀sìn àlùkùránì kì wọ́n lọ anyị. wá ní àwọn táàkì nílọ̀ yẹn الذين tí ó kọ ọjọ́ sí ọ̀dọ̀ olúwa wọn. torí ẹ̀ ló ń jẹ́ pẹ̀lú Quran lọ́dọ̀ àwọn tí wọn ò rántí pé wọ́n dìde àádùn wọn dìde fún ìdájọ́ lọ́dọ̀ Ọlọ́run àlùkùránì ò ní kùnà sí wọn àwọn tí ọ̀rọ̀ pé akàǹkẹ̀kan nínú àlùkùránì kẹrin apayínláfẹ̀ akọ̀kùnrin tí ó mọ kódà múdà àbúbá àyìnjú ṣàrò ìlà ọ̀bẹ̀dẹ̀ àwọn tẹ́rù ìdìgbé síwájú ọlọ́run fún ìdájọ́ ń bà àwọn nìkan ni wọ́n lè gbọ́ pé ọlọ́run wí kẹ́rù bà nígbà tó ọlọ́run bá pa wọ́n láṣẹ àwọn nìkan ni wọ́n lè gbọ́ pé ọlọ́run fẹ́ tí wọ́n máa dààmú pé bóò láti wá sí rà àbíkáyà sí tọ́lọ́run fẹ́ yòó àwọn náà ni wọ́n máa gbé kọ́lọ́run ò fẹ́ tí wọ́n máa dààmú dáàbò ìpè àyàfikáyà fi ń tọ́lọ̀ náà pẹ́ ìkàlẹ̀ alẹ́dínà ọ̀fúnà àyíṣàrú ìlàrọ̀ bìíní lẹ́yìn sọ̀dà àwọn ìdóni ní wàlí kò ní wọn lọ́rẹ̀ ní lẹ́yìn ọlọ́run Ebi tí ọ̀rọ̀ yẹn tó ti ní nǹkan ṣe pẹ̀lú tọ́pìkì yìí wà láàkẹ̀fẹ́ wọ́n mọ̀ lára àta tí ń kó ìdàmúdàbò bẹ́mi wọn ò ní pé wọ́n mọ̀ dájú pé wà láṣẹ̀fẹ́ kò sẹ́nìkan tí ó ṣìpẹ̀ fún wọn lọ́jọ́ ìgbéra kìíyà àmà tóyé ká tó wá padà wá bọ́ síbi àwọn áyà tí ó ní ìrìnà báwo ní ìpè ó ti wáyé torí ẹ̀ka bá tó wà láṣẹ̀fẹ́ kò lé ìsìpẹ́ kànábì sallallahu alaihi kò lè dànù o kò lè dànù torí pé ànábì sallallahu alaihi wasallam kò lágbára àti pìpẹ̀ àti tọ́lọ̀ bá yọ̀ǹda fún torí ẹ̀rù jẹ́ pé wà láàṣẹ fi wọ́n mọ̀ tó kò sẹ́nìkan tí ó sì pẹ̀ làálà fún ẹ̀sán fún torí ẹ̀ ilé yóò tó kò inú sọ́rọ̀ 39 practice woman

tí wọ́n ń bá rúgbòròdú káyé tí wọ́n nẹ́nìkan tí ó ti tẹ̀ tí ó gbà wọ́n lẹ̀ tí ó gbà wọ́n lẹ́yìn àwọ̀ òní tí wọ́n ní onífẹ̀ kan ẹ̀tùkà lẹ́yìn àwọ̀ òní. àbí kí ni ń ja kí ni nǹkan tí ń dààmú wọn tí wọn sọ̀rọ̀ bá ti kú yẹ́ tó bẹ́ẹ̀ tí wọ́n lẹ́nìkan tí wọ́n gbójú lé tó yẹ pé tọ́ńtọ̀ iṣẹ́ ìsìnmọ̀ pé láyé ìta wàyí náà àwọn kan ti sọ fún wọn pé ẹ gbójú lé wa tẹ́ bá ti dì wá mú tẹ́ sílẹ̀ mọ̀ wá ọ̀rọ̀ ní òòrò ní ẹ̀mí ọ̀gbọ̀n kan níwájú ọlọ́run àwa ni sámọ̀dá kọ̀ àwọn kan bá dédé láyé yòó àwọn kan ò sì lámọ́lẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu àwọn èèyàn ni wọ́n jù sọ́kàn fúnra wọn pé lágbájá yìí tó bẹ́ẹ̀ tá a bá sọ pé àwa ọmọ lẹ́yìn lágbájá leléyìí kò sí tọ́lọ́run ó sì payọ pé kámọ́lá ìjọ́nà lọ àwọn kan ni wọ́n di àwọn kan sọ́kàn bẹ́ẹ̀ gbogbo tí mò ń sọ yìí ni gbogbo ẹni tó bá ń gbọ́rọ̀ yóò máa mọ̀ pé dájúdájú ni kọ́dà ẹlòmíì yóò máa sọ fún wa pé àmọ́ gbọ́tẹ́nì kan sọ bẹ́ẹ̀ ló sọ níbi tí wọ́n sáyà àkókò nà sí tọ́lọ́run títẹ bá ti ń dákọ wa ẹ ti bọ́ nínú ìnira ìdààmú ní kíjókùn ọlọ́run ní tí wọ́n ní onífẹ̀ kan wọ́n sì gbà káwọn ní abẹ́gbà yìí pé sẹ́yìn bẹ́ẹ̀ ń gbọ́ mi ò mọ̀ sí àwọn kan gbà tí àwọn ní onífẹ̀ kan pé tó bá ti bọ́ lọ́n sọ̀rọ̀ dandan ọlọ́ngbọ̀rọ̀ gan tó wí àbí kí n bèèrè kí n gbé wá ní bèèrè dábàá tẹ́ ìgbà àwọn kan wọ́n bá tẹ́ ẹ̀rìn wọn dáadáa ni wọ́n sọ wípé àjọ tẹ́ pé nǹkan tí ò rújú tí ò rújú tó wà àwọn ní gbogbo àwọn àìsíkí ẹ̀kan dákọ̀ lọ́hùn onípẹ̀ wọn ni wọ́n dákọ̀ àpẹẹrẹ rẹ̀ ní ẹ̀wọ̀n wọ́n gbà pé tóun bá ti sọ̀rọ̀ tóun bá ti fún wọn kò sí ọ̀nà kankan mọ́ ń bẹ inú ẹlẹ́sìn Islam ó ń bẹ inú tí Islam wọ́n fẹ́ ọlọ́run ti yẹ̀nà náà látàyé mi ó ti kílẹ̀ látàyé mi pé yóò dúró papọ̀ wọn lọ́jọ́ gbogbo àlùkìyàmù ìsáàdì mọ́rẹ̀ alayhi salatu wassalam torí ẹ̀ ànábì sallallahu ta'ala sallam ló fi kọ́ àwọn àlùmọ̀ rẹ̀ ilé ẹ̀kọ́ pé ẹ má bá ọ̀rọ̀ mi débi pé wọ́n bá ọ̀rọ̀ tí ń sa mọ́rẹ́ àmọ̀dé o ẹ má bá tèmi dédé o tí wọ́n sì fẹ́ ṣe bẹ́ẹ̀ wọ́n fẹ́ kódà wọ́n fẹ́ máa dá pọ̀ ẹ̀ wọ́n fẹ́ máa ṣe sùjúdù tá à ń ṣe fọ́lọ̀ wọ́n fẹ́ máa ṣe fà nábì sọlọ́lọ́ òta sọ́là gbogbo tí wọ́n wí pátápátá ló ṣẹlẹ̀ lójú ẹ̀yà nábì tí ń kọ̀ fún wọn nígbà tá nábì ò ní sí láyé mọ́

ẹ̀mọ̀ yóò kú tán forí balẹ̀ fún mo sọ níjẹ̀ ìjọ ẹ̀mọ̀ yẹ àwọn tàǹkòtàǹkò lójú wọn tí wọ́n gbé lọ orí tẹ́ tí wọ́n gbé sí mọ́sálásí mùsùlùmí tí wọ́n sì ń júbà fún wọn tí wọ́n ń júbà fún wọn wọ́n mẹ́nu bẹ̀lẹ́ ìníjọ ìjókòó wa níjẹ̀ ìjọ sàǹpẹ́lẹ́ yìí kílẹ̀ àbábá ìyẹn kílẹ̀ torí pé wọ́n kàǹkà wọ́n sàǹkò wọn bí wọn lọ orí tẹ́ mọ́sálásí wọn ti wọ́n ti so bẹ́ẹ̀ tí jọ́sì fọ́nà wọn mọ̀ jọ́sì fọ́nà náà fáwọn eléyìn náà lẹ́yìn wá àgbà náà mo sọ ní ìjẹ̀jọ́ pé rízì tí wọ́n àti gbé wọn lọ sórí tẹ́ inú sọ mọ́sálásí yẹn di lóòtà sọ́rọ̀ àti sáà fi ní máa ti sọ̀rọ̀ látò lẹ́nu ọ̀ ẹbí wọn pé kí ló dé ẹ̀bí kéwù lórí tẹ́ kí ló dé ẹ̀sẹ̀ ní gbogbo ẹ̀bá sọ lórí tẹ́ mùsùlùmí rízì tí wọ́n fẹ́ sọ yẹn tàbí mọ́sálásí àwọn òsì wọ́n sí wọ́n máa ṣèbádà yẹn bẹ̀ fún bàbá yẹn tàbí tí wọ́n ti lé ìwé lé ìrúsá ìbádà tọ́lọ́mù ara ènìyàn tọ́wà táà bá fi ìmọ̀ gbọ́ lẹ́nu wọn táà sí èrè inú ṣe sí wọn tí wọ́n mú oní pẹ̀lú ìní tí wọ́n tó zoom àràbí ayàtà 43 ayàtà 43 44 Àbí wọ́n mú onígbà ìgbọ́nà lẹ́yìn ọlọ́run ni. Ẹ̀hẹ́ tí wọ́n sọ̀nà pé ìtumọ̀ ẹ̀ ni pé pé kò yẹ kí wọ́n ti gbàgbọ́ yé lébi pé kò sẹ́nì kan tí ó sì tẹ̀lé yàn náà. Nà. Sọ pé ẹ̀yin yóò àmú wọn ní onípẹ̀lú kódà kò jẹ́ wípé wọn kò ní agbára kankan tí wọn kò sì ní làákàyè. Wọn lágbára àwọn tí wọ́n sì mú lónípẹ̀lú làákàyè wọn lágbára kankan. torí ẹnìkan ṣoṣo tí ó sì pẹ̀ náà sallallahu ta'ala wa sallam mẹ́lúwa Muhammad sallallahu ta'ala kò bẹ̀rẹ̀ pẹ̀lú òṣìṣẹ́ kí tí tọ́lọ́mù sọ pé sọ̀ǹtọ́ bá fẹ́ ẹ̀rí ló gbé jáde bẹ́ẹ̀ ọlọ́run dákun ṣàánú wọn gbàbọ̀ wọn bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ o sàmójúkò fún wọn kò bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nínú ọ̀rọ̀ ni bere pẹ̀lú oríran àwọn òròyìn ìtúfọ́ kọ́lọ̀ ọba sùhánà wọ̀tàhánà kọ́lọ̀ tó wá padà wá sọ pé tọrọ kí n fún ọ ní ìjọba tó. ó lè la ìjàpá àti jẹ̀míyà. sọ pé bàbá olórí gbogbo ìpẹ́ ṣíṣe kó lè la ìjàpá àti jẹ̀míyà àtàyà tó ṣáájú àmì sọ́kà tó ní dúnìlá ìfàá قل أولو كانوا لا يملكون شيئا ولا يعقلون إليه كقوله تعالى من سورة أوكين آية 18 سورة طه ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاء قل أتنبئون الله بما لا يعلم بما لا يعلم في السماوات ولا في الأرض سبحانه وتعالى عما يشركون. ويقولون ويعبدون من دون الله wọ́n ń sìn lẹ́yìn ọlọ́run torí pé yìí sì pẹ̀ tí ẹ láti kọ́lọ̀ nìkan ó ti dẹ̀sìn o ó ti dẹ̀sìn torí ẹ̀ ló fi wá báyìí nínú kíláàsì sọ̀ha wọ̀yà àbùdó náà nìjó nílà ẹ̀hẹ́n ẹ́ sí sóra tẹ̀wá ni ok sóra tẹ̀wá náà. àti pé wọ́n ń tẹ̀lé ọlọ́run ohun tí kò lè ṣe ìnira fún wọn tí kò sì lè ṣe wọ́n ní àǹfààní. Wọ́n wá sọ pé nígbà tí wọ́n ti wọ́n léèrè pé àá tí kò sí la ẹ̀ka rẹ̀ fún yín ni ẹ̀gbẹ́ ti fi wọ́n pọ̀ wọ́n ní kíni. Àwọn ọmọ àníyàn ti pẹ́ wá ní ọ̀dọ́ ọlọ́run. Wọ́n ní àwọn kó wọra àwọn táwọn pàtàkì lẹ́yìn pàtàkì yẹn. Tá a bá ti jà tá a bá ti dápọ̀ bàbá tó yé torí wọ́n lè sọ fún mi báwọn ò dákọ̀ tó ìtọ́hùn wọ́n tí a bá ti dákọ̀ bàbá bùkátà ti bí yálẹ́yà tàbíjámù áwù láàjùfà áwù náà nígbà lọ àwọn tí ó sì pẹ̀ fún alọ́jọ́ gbọ́dọ̀ sí àmì nìyẹn bí covid-19 ṣe rí bẹ́ẹ̀ lọ tí mo sọ rí tó yẹ tí àwọn èèyàn kan wọ́n ti tira wọn sí ọ̀gbìn ìbínú ọlọ́run látara ọ̀rọ̀ yìí tí wọ́n máa mọ̀ sọ fáwọn èèyàn bẹ́ẹ̀ àwọn èèyàn sì máa mọ̀ sọ létí àwọn èèyàn kan bẹ́ẹ̀ tí èsì fáwọn èèyàn fẹnu ara wọn sọ fáwọn èèyàn sì dákẹ́ ó mì tí wọ́n ti fún ọ lápòfà wọ́n ní iṣẹ́ wọ́ọ̀tì yìí bẹ́ẹ̀ ni wọ́n sọ fáwọn àdìsá náà di kàkọ́ sọlọ́lọ́wọ́ nà sọ́làm anábì ò sọrú ẹ̀ fún wọn kò bẹ̀rẹ̀ kárú ipò yẹn sọ́lọ́ ògbéka àwọn wá gbèka ọwá yẹ kí ló dáwọn tò ní òye kí ló dé tí wọn ò yẹ torí pé táwọn yóò bá yẹ ọ̀rọ̀ lọ́wọ́ ta sọ́là fún láwọn kọ́ mi tẹ̀rí fún wa a pé àjọ tán sọ̀rọ̀ tí mo dákẹ́. ọ̀nà mélòó la fẹ́ máa kà fún yín gbogbo àwọn àyè tí wọ́n ti fẹ́ gbà náà lè káró àyè yẹn tó sì dákẹ́ mélòó la fẹ́ kà. tí ò dákẹ́ àìdákẹ́ ọ̀nà wa kì í fẹ̀ rí. pé ibi tọ́lọ́ kọ́lọ̀ tó máa sọ fún wa pé ẹ̀sọ̀ wípé áńbùn láyọ̀ ọ̀sùn ẹrú ọlọ́run nínú òjúṣe ọlọ́run tèmi níta bá ń sọ bẹ́ẹ̀ ti pọ́n mi lé torí gbólóhùn tó ń gbàgbé tọ́lọ́run fi pọ́n mi lé nìyẹn lọ́lọ́run fi máa ń sùn bẹ́ẹ̀ ìyá ayé wa nàbí sẹ́kọ́ gbólóhùn àpọ́nlé ni ìyá ayé wa rọ̀kùn ọlọ́run tó ní rọ̀kùn ọ̀pọ̀ nínú àbí ọkọ̀ lẹ́rú ẹ̀ nínú tó ti fi ogbó wá pọ̀ lẹ́rú rẹ̀ anábì máa jẹ́ kan níbẹ̀ sallallahu ta'ala sọ́lá wọ́n gẹ́gẹ́ wá tán sọjáde lẹ́nu ẹ sọ wípé òjìṣẹ́ ọlọ́run ni ẹrú ọlọ́run ni ẹjẹ́ fún ilọ́kan nínú fásit al-Maida 57 kan ọtún bẹni sọ́látò 33 ìjàrá tó wọ̀nyẹ̀ sọ́látò làzáàbù

báyìí bá ti gbọ́ lẹ́yìn bá jọ fẹ́rọ muhammadu rasulullah ayàmìkùnù tí mo tẹ́kún wí nǹkan ayàmìkùnù muhammadu rasulullah tó ní jẹ́ ọ̀rọ̀ tí bá ti ní sọ́lá àyẹ́ sọ pé sallallahu alaihi wasallam tí gbogbo ayé bá gbọ́ iye bílíọ̀nù tí ń bẹ láyé tó bá lè gbọ́ lẹ́ẹ̀kan náà tí wọ́n bá rí wa kójọ síbì kan gbogbo èèyàn tí ń bẹ ń bẹ̀ tó jẹ́ mùsùlùmí òdodo ló sọ pé sallallahu alaihi wasallam torí pé wọ́n dákọ̀ta ni muhammad eléyìí mú alákan ní àdóga ní súnátù al-Ahzab níbẹ̀rẹ̀ بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين yá ayyúhan nàbí tàlọ́ ọ̀kúkọ̀ yìí kéèkéè sọ nìkan náà ni yá ayyúhan rọ̀tún yá ayyúhan nàbí ìtàkìlá yá ayyúhan nàbí yóò tàkìlá wà nàbí wọ́n tí mo ta ọ́ jí pẹ̀lú ìmọ̀ ìmísí látọ̀dọ̀ mi tí ò tó lò kọ́kàn tó ṣáájú láti fi kọ ìtàfilà anábì sallallahu ta'ala alaihi wa sallam ó wá ń kọ́ ìbára ọmọ tọ́ ní ìdúró ààrùn nínú oorun sísùn wọ́n wá pẹ̀rẹ̀ rẹ̀ ní nàbí wà nàbí kalẹ̀ bí àrùsà anábì rẹ̀ sọ̀ránṣẹ́

ká sí ọlọ́run gẹ́gẹ́ bọ́lọ̀ pé ní ẹ̀sìn ní ẹ̀sìn Islam ló darí lórí ẹ̀sìn ní òórí yẹn mú láyé mọ́ àti Islam kò yẹ wàhálà tó bá ọmọ ádámà láyé láwọn olùkọ́kọ́ lọ́hùn oníbàṣẹ nírọ́ lọ́hùn sí gangan bọ́lọ̀ ń ti pé ẹ̀sìn yìí wàhálà tó bọ́ ọmọ ádámà láyé nìyẹn wàhálà tó bá ta ìrántí ayé àkàntúrátù nìta ìní tọ́lọ̀ ti ń sọ fún wa yìí pé wọ́n fẹ́ kẹ́ lọ́rùn sùn tó yé báwọn náà ṣe bì sáàrin ẹ̀sìn fúnra wọn tí wọn ò gbé gbadú tọ́lọ̀ ń gbé sáwà ẹ̀ sọ́ra Aya tèlò. Aya tèlò. Eti kí ni? Eti náà ẹ̀ṣẹ̀m. Aya eti náà sọ́tò nìta. Ọlọ́run bá sàánú Mùsùlùmí òdodo tí ń sọ wípé ibi mò ń ṣe yìí Ọlọ́run ló rí. Ó sì rẹ́rì ẹ̀mú wa. Èyí tí mi ò ṣe yẹn Ọlọ́run ò fẹ́. Ó sì rẹ́rì ẹ̀mú wa. Àwọn èèyàn wá fẹ́ yí. Àwọn èèyàn wọ́n sí lọ́wọ́. Bẹ̀ta ayé ti lajú kọjá báyìí ẹ̀sẹ̀ báyìí náà ti báwọn kan ẹrí bí wọ́n ti ráhùn táwọn ilé ìwọ̀n ẹ̀sẹ̀ mùsùlùmí ni bàbá yẹn kéwú gan ó kéwú rẹpẹtẹ wọn àti ìbìyìn tó ti kéwú wọn àti ìbìyìn títí ń tẹlẹ mọ́mù tóhùn mọ́ kéwú mọ́ ni ẹ̀kí ń gbọ́ bẹ̀rẹ̀ lẹ́nu àwọn èèyàn wọ́n fẹ́ dàrú pàtàkì òní ònà sàwà ẹwà bá kárí àwọn ودون أتكفرون كما كفروا فتكونون فلا تتخذوا منهم أولياء حتى يهاجروا فِي سبيل الله Wọ́n fẹ́ ṣẹ́gbọ́n gan. Gẹ́gẹ́ bí àwọn náà ti ṣe ìgbàgbọ́. So ẹ máa tẹ̀lé ojú òpó kan láti yejọ́ ojú òpó kan bọ́lọ̀ ti mínú bánàbí ti mínú ní káyé lajúdé yìí fẹ́ wàá mọ̀nà fẹ́ lè gbà mọ́dá náìsì kan wọ́n fẹ́ kẹ́ ṣe àìgbàgbọ́ gẹ́gẹ́ bí àwọn náà ṣe kí ni. gẹ́gẹ́ bí àwọn náà ṣe ti àìgbàgbọ́ nítorí pẹ̀lú wọn ló jẹ́ bákan náà. kí ẹ lè dà bí wọ́n ṣe dà tí yóò bá náà máa fi yọ àlébù síra wọn láà ṣé má kó bá mi dàbí ti dà náà afọ́jú ti sàrọ́bà ètò tẹ́bà ń gbú délẹ̀ ẹ̀dá kù sáyà ń kọlà tí tẹ́lálẹ̀ ìlàkọ́ sáàrùsùn tẹ́ méjì pàtàkù lúnà sàwáà àti pé tó lóhùn sàwáà ó ti bọ́ fún èdè o èdè Yorùbá tí a kálà ìlẹ́gbẹ̀rẹ̀ àwọn yóò gbọ́ yìí pàtàkù lúnà sàwáà kẹ́lẹ́bà àdàbà kan náà pẹ̀lú òótọ́ làwọn oníjẹ́rẹ̀ àlùfíà máa mẹ́rin náà oníjẹ́rẹ̀ wà ìyá òdòdó ẹ wá wo tọ́lọ̀ ń paláṣẹ lẹ́yìn ẹ̀ Bàláta káfẹ̀ lómìnà áwòlìyà. Nítorí náà, dáhùn tẹ́ mú ní ayòrú, tọ́rẹ ẹnu ọ̀rẹ́ ẹnu ọ̀rẹ́ ayò jíjá ń jẹ́ ọ̀rọ̀ wá sí nìyẹn. Ọ̀rẹ́ jẹ́ bá wọn ṣe kò ju tó bá kọ́ àwa ní inú wọn mọ̀ wọn kàn lẹ́sìn inú wa inú sáfèdò nínú gbogbo orú ìrànyàn tó bá jẹ́ ni o ó lè jẹ́ lè máa mú ó lè jẹ́ alága ó lè jẹ́ bọ̀dá ó lè jẹ́ àǹtí gbogbo wọn tán bá ti rí báyìí ló kó sínú ọ̀rọ̀ yìí ẹ máa sọ fún wa bàbá kan ó wọ́n ti tọ́gbọ́ ọmọ ọgọ́rin ọdún wọ́n ti tọ́gbọ́ ọgọ́rin ọdún láyé wọ́n ti ń bá aṣọ àwọn bàbá àwọn máa lónìí tí ò bá ti bá àtàlábí wà láàrin ọmọ ọlọ́wà àti tàbí ní wọ́n mọ̀ta fẹ́ kí wọ́n mọ̀ ìlú àti ìgbẹ́ náà tuntun fún wọn ibẹ̀ lánàá ọlọ́run tó wájú bọ́lọ̀ tó máa fihàn ṣe kò ń gbé orí rẹ̀ lù lọ́pọ̀ tó ti jẹ́ pé ẹ̀sìn dá lórí wípé bó kí la kọ kí la kọ sílẹ̀ kí la tẹ̀rántẹ́ sí yìí ẹ̀káyà lórí àrí nítorí náà náà àyàfi tí wọ́n bá bá ń lọ sí ojú ọ̀nà sí ọlọ́run náà máa dé jíra bí wọ́n bá ti padà bí wọ́n bá ti jù padà ní ti ìjà ẹ mú wọn sí ẹ sì bá wọn jà láyè káyè jẹ bá bá wọn. tó bá jẹ́ pé oríṣiríṣi ọ̀nà méjèèjì náà wọ́n gbà láyé lónìí àwọn kèbèrè sẹ́nà táwọn kẹfìrí tá àlùfà sí ní wọ́n bẹ̀rẹ̀ láti ìjọ ayé àdáni mọ̀lẹ́sọ́lá ó pé àtàyè háàjì wò fún tẹ̀lé ìlà ìjọ ayé ti sinà lónìí torí pé ìlú mọ́kà tí wọ́n bẹ́ẹ̀ ṣe bíra kó bẹ̀ ó ti dìlú ìlà kìí ṣe nígbà náà ṣe bíra kó bẹ̀ nítorí pé kò fẹ́ sí ní ṣùgbọ́n àwọn kan jogún wọn o abẹ́ẹ̀rí pé àwọn ìjọba kan lórí láyé náà wọ́n ti ń wọ́n ti ń dọ́gbọ́n wípé ń tá jogún ìjìnrán lóòtọ́ ẹ̀bá ní káwò lórílẹ̀-èdè Saudi Arabia jù ó yẹ ká lajú ti bàrẹ̀ wẹ́ ó yẹ ká ti láì ó yẹ ká fún òtún pé a ti láì ibi táwọn ìdájọ́ kan wà pẹ̀lẹ́ẹ̀rí wọ́n ti ń gbé kó mẹ́rin ẹjá máa lò báyìí ẹjá ní kó jíyà báyìí ẹkùn lẹ́wọ̀n oṣù mẹ́ta àbọ̀dún kan fẹ́rẹ́ pé àfikọ́lọ̀ mọ́ bínú tiwa bá bàdà náà tọ́lọ́ wọ́n lè dá yóò wá jẹ́ nìkan tóun náà ti ran kan rú ẹ̀ tọ́lọ̀ kéré nígbà yẹn tó yẹ pé táwọn alágbára tá a fi lágbára ta yóò bá ti gbé lánàá kalẹ̀ kíákíá làwọn èèyàn yóò ẹ̀ tó jẹ́ à ń sọ náà látijọ́ yìí ó yẹ káyì bù ní ìta tó gbòòrò ìdíjú lọ́nà ẹ ẹlòmíì tó jẹ́ ní

tó sì jẹ́ pé ọ̀rọ̀ yẹn bá àwọn mọ̀lẹ́nu wọn ó bá alágbọ̀n wọn torí pé wọn ò fi sí lọ́n torí kí lẹ́sìn dá lórí ọmọ onírú ìlà ní àbùdù lọ lọ́kùnrin sí ìyàn láti bí gbogbo àwọn ẹlẹ́yìn tẹ́lẹ̀ tí a máa gbé ogun ọ̀dẹ́ sáàárín fún òun lẹ́gbẹ̀ẹ́ ilẹ̀ bẹ̀rẹ̀ sí àrùn gbogbo àwọn ẹlẹ́yìn tẹ́lẹ̀ tí a máa gbé ogun ọ̀dẹ́ àti nìkọ́ọ̀bù àti gbogbo ẹ̀ dénú sàárè fún òun lẹ́gbẹ̀ẹ́ ilẹ̀ bẹ̀rẹ̀ sí àrùn torí wà máa wù mí rú ìlà ìyáàbìbò lọ́ọ̀hà lókòdò sí ìrìnà yìí ní bẹ́ẹ̀bà ṣe tó jẹ́ sí ẹ fi wójú ọlọ́run ọba ni ẹ̀mọ́ ìrà ní ti jẹ́ ẹ̀mọ́ ìrà ní bẹ́ẹ̀ lè kó pẹ̀lú ẹni tá a tún pẹ̀lú mọ́ torí kò tẹ́ bùkún wọn máa máa jẹ́ ara àlẹ́ ní àfún fún kúkú yìí ìdùnnú ìdùnnú làwọn máa

ọlọ́run ti pàwọ́ láti pé ká máa wọ wá máa wọ nìkan ká máa wọ jàlùbá òde ni wọ́n òde táwọn obìnrin ti ń bọ̀ ni wọ́n ti ń wọ́n ti ń wọ́n ti ń ni wọ́n ti ń máa ọlọ́run kọ́kọ́ ti dè inú wọn dùn pé àdúpẹ́ fọlọ́run ó ti gbé ọ parí torí ẹ̀ ni ti mú síbí kan mọ́ nínú oòrùn oòrùn tí ẹ̀kọ́ oòrùn kéré nínú àmù sọ sí wà pé ẹgbàgbé pé ẹ̀rí sọ fún wa wípé ìgboro mọ̀dínà ń pọ̀ fọ́ sí bí àgbàrá òjò nígbà tó ní kálukú gbé àmù síta tó pọ̀ àmọ́ sí ọ́n sì kanra wọn táwọn tó banújẹ́ láti rìdíìfà àti ọlọ́run àbáwọn tó dúnú pé wọ́n wá rán wọn lọ́nà ilé ẹni kọ̀ọ̀kan tó ẹlọ́mọ ogun ojú lẹ́nu àmì kẹmọ̀ tó jáde báwọn ni wọ́n tó jáde fúnra wọn àbáwọn òrìntẹ́ kan ní wọ́n lọ fọ́ ọtún wọn síta kẹ́ lè mọ rú ọkàn tí wọ́n fi gba ọ̀rọ̀ ọlọ́run báyìí sẹ́ni àlọ́ ọlọ́run ló mẹ́rin ní ìsìn o ọlọ́run gbọ́ ẹni tí ń gbọ́ ẹni tí ń àwa ọlọ́run nìkan ló máa ta ló sìn pẹ̀lú ìlà pẹ̀lú kankan bá jẹ́ ìlànà tó bá jẹ́ ọjọ́ ẹ̀ka mẹ́ta ọlọ́run ló mọ̀ bóyá méjì nínú ẹ̀ pẹ̀lú ìlà bóyá ẹ̀kan tó ojú ọlọ́run náà bóyá gbogbo ẹ̀ pátápátá ojú ọmọ ádámọ̀ nìyẹn ti wá bóyá sọ̀lá zakat siyam hajj bóyá afẹ́fẹ́ ayé afẹ́fẹ́ ẹ̀yà ayé lọ́sọ̀nà nìyẹn ti bóyá kò ní gbé rẹ̀ lé lórí ọ̀sẹ̀ àná àmọ́ yóò gbé rẹ̀ lọ́dọ̀ ọmọ ádámọ̀ torí pé wọn ò mọ kọ̀kọ̀ tó sì rìn lẹ́bẹ̀ẹ́ pẹ̀lú ẹ̀rọ bóyá wọ́n pààyàn tó ń tó ogun Islam tó sì wọ torí pé kìí ṣe torí ìtọ́lọ́run ló fi lògùn wọ́n sì pa ẹlòmíì síbẹ̀ tá a ti lẹ́rìí pé ọmọ àlùfẹ́ náà ni torí pé torí ìtọ́lọ́run ló fi jagun èyí ló sọ fún abẹ́ èyí ló sọ fún abẹ́ ẹlòmíì náà wọ́n lè pa abẹ́ náà tó gbogbo náà ọlọ́run ló bẹ̀rẹ̀ sí àná ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم wọ́n ń pe ẹni tí ò láǹfààní kan tí ó sì wọ́n tí ó sì ní ìràkàn tó lè tó bá wọn láyé ọ̀yàpọ̀ yóò lè ha àwò láì fífa àwò náà ìgbà táwọn tó tún wọ́n sì tẹ̀kọ́ ọ̀rọ̀ náà kóòlù àti nàbí yóò lọ́wọ́ àbúmọ̀ àlàyé àná ẹ̀ka wọ́n á sọ fún wọn wípé

ẹtún bá mi sọ ẹlòmí lọ́rọ̀ mi tí àkókò àìtó wà fún gbogbo ẹ̀yọ́ náà wà lórí ìdarí kò sí. bàbá yẹn lọ sàárà fi há ní àyà àti wàmtáàlì ha nínú àyà yìí àtàwọn míì anna òkú àṣẹfà bíjà lọ́gànù ipe ìsìpẹ̀ tí ó ṣẹlẹ̀ àlàáhàdà lèwádìí lọ́nà táwọn èèyàn gbà sọ pé àwọn làwọn ń sọ pé olùsìpẹ̀ ní lágbájá lọ́kùnrin lóbìnrin màláìkà ni àbáàmẹ́lì ni àbí aláwòdúdú ni àbálọ̀ fún ni àlùjànú ni aláhádàlọ́wájú tó lè táwọn ni wọ́n yàn án tí ó jẹ́ kó lẹ́rìí mọ̀ntàfin wà mọ̀ntàlẹ̀ kò ní ṣẹlẹ̀ láyé wà ọ̀sán lẹ́bọ olùkọ́ ẹni tí ń ṣe bẹ́ẹ̀ lẹ́bọ. yàtàná gba ọ̀rọ̀ tó tààlà àní ọlọ́run fẹ́ ìwà kan èérí ni tọ́lọ́run rẹ̀ mọ́kò bẹ̀ torí wọ́n ti fọ́nà wọn lòun ni. وقد قال تعالى فلولا نصرهم الذين اتخذوا من دون الله قربانا آلهة. نو آية 46 سورة العقاب ẹ̀jẹun ayà 28 Àwọn tí wọ́n ń sọ̀rọ̀ sí máa ń yọ̀ lọ́rùn. Ẹ̀hẹ́. Kí ló ṣe tí wọ́n kò ṣe ìrànlọ́wọ́ fún wọn? Allah akbar. Bàrìdọ́lù àánú. Bẹ́ẹ̀ sọ, wọ́n sá lọ fún wọn. Wọ́n wá wọn sí ní. Àti pé. Ṣé àmì àwọn ìpẹlẹ̀ bẹ́ẹ̀ láyé, ṣé máa ń fáyà lórí ara amọ́bìtì wọn kódà ilẹ̀ ọmọ ju ìmọ̀ ọmọ ju ọdún bíbì lọ ẹni bá pépẹ́ ìdìbẹ̀ pèlè tàbí tébù ẹmọ́bìtì ta ni ilẹ̀ ọmọ yáwó báwọn táwọn èèyàn mú lóòótà ni ó tẹ̀lé ní wọ́n ti tẹ̀kọ́ lórí ọ̀rọ̀ ìyá mi lọ́lùwánìí وذلك إفكهم وما كانوا يفترون Ẹgbẹ́ Adam. Allah, Allah, Allah. وذلك إفكهم وما كانوا يفترون إليه نكني àdápa ọwọ́ wọn dáadáa pọ̀ bàbá ìyànà tààrà àlàyé ayà ìyàn ní pé annadawahum annahum yashfa'una lahum bíta àlèyìí ọ̀rọ̀ tí wọ́n nínú ọmọ ádámà àtàwọn òṣà nínú àwọn ìbọ̀ra pẹ̀lú mímú wọn ní ọlọ́ ànàdáni kàmínú yìí fún wọn fìrọ̀ ọlọ́run náà tó ga lọ. áyàtà kan náà kólì láì tàfà jẹ̀míyá ìtumẹ̀ fún ìtumẹ̀ ni

lè á nà dáàdìkà ìdáàdà torí pé ìsìfẹ̀ ìjọsìn ni wàtà àìlè ìláyà sọ ìlà ìlà kẹ́yìn wá ń sọ èèyàn kan di àlọ́ látara rẹ̀ kó sọ ní lẹ́ni dáàmà sùn kò tọ́ àbíká dá sọ́dọ̀ ọlọ́run nìkan ká gbàgbọ́ nìkan lónìí ẹlẹ́yìn yóò tó mọ́ wáyé kọjá sí ibi sọ́dọ́tò ìbáfàrà ayé ọgọ́rùn méjì àti ọgọ́ta ọdún márùn two hundred and fifty five من ذا الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم náà. ọlọ́run kò sí ọlọ́run náà yà sí òun. náà nípa láti jọ sí fún. aláàrin olùdáwà kí kí tó gbé ní kí. láti àkóso sílẹ̀ fún wàlà náà. Ilẹ̀ ni gbogbo tí ó wà lórí sọ́mà àti gbogbo tí ó wà lórí ilẹ̀. Táyé gbẹ́lẹ̀ ti pẹ̀ lọ́dọ̀ rẹ̀. Mọ́tà lẹ́yìn yẹn kan ní ìdàgbò. Àyàfi pẹ̀lú àṣẹ rẹ̀. Tí ó bá ti kọ́lá kò sá Muhammad ibn Abdullah sallallahu ta'ala alaihi wasallam tí ọba tí ó lè tọ́nà mi fi ọ̀rọ̀ ṣe ńlá ìlú àti pẹ̀lú àṣẹ rẹ̀ ọba tí ìdákọ̀ náà lábẹ́ àwọn ẹ̀mí náà lè jẹ́ ìyẹn náà sí àdúgbò ọ̀rọ̀ yìí kọ́mà tí ó yanjú kápò láwọn kásìdé wọ́n kárí àyè kọ́dà lápá wọ́n ti dá ọkọ̀ àwọn tí wọ́n tẹ́ dá wọ́n ní ilé tí bàbá dé bilé ọlá mo gbà pé ní wọ́n ti kọ́ ilé tí bàbá dé bilé ọlá ọ̀dẹ̀dẹ̀ tí bàbá wọ̀ ó dùn màá hàn sáfì àmọ́ bá irin àmọ́ bàbá jẹ́ tí màá gbàgbé ilé tí bàbá dé bilé ọlá ọ̀dẹ̀dẹ̀ tí bàbá wọ̀ ó dùn màá wọ́n tún wá yà sí oríṣiríṣi ọ̀nà ta pé àwọn bàbí àwọn bàbá jẹ́ ilé tí bàbá jẹ́ ọdún ilé ọlá tí bàbá kan ti wọlú tó bá ti dáṣẹ̀ tẹ́lé wa yìí alùbáríkà ti wọbẹ̀ ọlá ti wọbẹ̀ iyì ti wọbẹ̀ ọ̀dẹ̀dẹ̀ tí bàbá wọ̀ ó dìmọ̀ láìpẹ́ lórí pẹ̀lú mùkúmùkẹ́ ijó gan mọ̀nì ààrẹ ẹ̀mọ̀ ààrẹ ẹ̀mọ̀ wọ́n bá débi wípé torí àlùbárọ́kà àlùbárọ́kà bàbá ní ọ̀kọ̀ọ̀kọ́ ilé ìyàwó tẹ́lẹ̀ pàkẹ́wò torí ilé ìwọ̀n tó gbé síta kò tó gbé síta ọ̀rọ̀ wọn bí ọ̀rọ̀ sí àmì àti àmọ̀díyà àwọn ẹ̀sìn àmọ̀díyà àti bùlámánù àtàwọn síà tí ẹ̀ bá ń ka nǹkan nípa síà àti àlèkọ̀dìyà níyà tó tí ẹ̀ ń kà nù síra síta

bẹ́ẹ̀ rí fídíò kan tí wọ́n gbé tí wọ́n là kọ́ ní ẹnìkan ní kálímà pé mọ̀ ọjọ́ àbá pé àtúmọ̀ òṣèpẹ́ àti àyíká ọjọ́ ọlọ́ọ̀tàlá kan sì kan sì kan sì kan sì gbé sórí ara ẹni ayélu ẹni ayélu ayélu ayélujára. Jibrilu náà wọ́n máa fẹ́ jẹ́ lọ́dọ̀ àwọn kíá àlẹ́ ìsàlámù pé ọ̀tọ̀ lẹ́tọ́ lọ́rùn sí ọ̀tọ̀ níbi tó lọ dípò kù bẹ́ẹ̀ ni kọ̀dì àníyà àwọn èèyàn tí wà náìtì náà àwọn èèyàn yí báyìí wọ́n tẹ́lá àwọn kọ́ sí wọn kọ́ mọ́tọ́lá sí wọ́n ṣe báyìí wọ́n ṣe dáwà wọ́n ṣe ṣe pé eléyìí ló ṣe dé hàn síta kọ́wà náà ní ìsọ pé kọ́wà náà lọ àwọn tí wọ́n máa ń sọ fáwọn dé gangan làwọn níbọn pé ẹ̀sìn kò jẹ́ bá níta o àwọn làwọn dé o àwọn ilé ìfowópamọ́ pé mọ́tò ń bẹ lọ́wọ́ náà ni tí ò bá tún ọ lọ́wọ́ wọn ẹ lè pákó láàbọ̀ lórí bọ̀tò tó fọ́wọ́ àná ìjẹ́ nígbà pé àwọn fọ́wọ́ àná làwọn dé tí ò níbọn lọ́wọ́ pé afẹ́ ìlúwà náà wáyà wọn fẹ́ bá tẹ̀ jẹ́ ni o rárá wọ́n sàárì tẹ́tán kéèyàn tó kígbe tó tó mọ́ tuntun bẹ́ẹ̀ làwọn tó dẹ̀sẹ̀ yìí fún òun lè sọ fún ilé kan náà pé ẹjọ́ tẹ́ fi tọ́kàn tẹ́ ìdìbọ́kàn tẹ́ fi ń sin náà ẹyọ kù muhammadu kan ó gbé wa ìbálòpọ̀ ìbáṣepọ̀ kan ní kọ̀kọ́ gbé wa lásìkò àìlónìí láyé láyé tẹ bá ń lọ sí Yorùbá sọ pé olówó láyé mọ̀ kátó bíbọ báńgá bàbá mi ni Yorùbá ti sọ bẹ́ẹ̀ ọ̀rọ̀ àwọn òṣìṣẹ́ lẹ́dẹ̀ẹ́ mi pé olówó láyé mọ̀ kò sí òbí kẹta tó di ọ̀daràn kankan ní orílẹ̀-èdè wa ń lè sọ àwọn tòun ìlàgbáyé tó wà mí lọ́wọ́. àyàfi tó bá já fún kò sófin ẹ̀gbọ́n tí kò sófin tó di ẹjọ́ bá lọ́wọ́. èyí tó súnmọ́ jù ní àwọn ìjọ ti ṣẹlẹ̀ ládùúgbò ní èyí tẹ́ ń gbọ́ mi tẹ́ ẹni pé ṣe mọ́ náà mọ́ ọkùnrin jò ní èyí tó súnmọ́ ní ìdìmọ̀ ìní ta tíra fi tíra tẹ̀lé fún ilé lẹ́yìn èyí tó ṣẹlẹ̀ ládùúgbò kọ̀ọ̀kan yín àbí ní pé à tó náà kọ́ ní dún ìgbó bá gbé jù pátápátá wọ́n gbé kúrò nàìjíríà yóò bá bọ́ọ̀dù ọ̀pọ̀ àrí tí wọ́n bá tẹ̀ jẹ́ nù nígbà wọn pé kóòdù bí káàkiri múná lọ wọ́n ti lọ sí ìdí náà ti ní fẹ́jú tí wọ́n bá tẹ̀ jẹ́ nù ìtò bá burú jù nù torí torí ìdè lẹ́yìn ilé ayé àwọ̀ làwà. ẹ́ kò sẹ́ni kẹsàn tí ó ti pẹ̀ tí ó ti pẹ̀ àtọ́nà bá yọ̀ǹda ní ó jẹ́ ìyà tí di afákan àwọn nǹkan tó jọ táwọn èèyàn máa ń ta yọ̀ọ́yọ̀ torí sẹ́ni bá fi wọ́ọ̀dù kan kan nínú àwọn nínú àwọn táwọn èèyàn gbà pé àfáàní wọn rí sí bọ̀rọ̀ wọn jọ ń rókù gbé sí kòtò oríṣiríṣi àjọ ọkàn níbẹ̀ lára àwọn èèyàn ẹni ìgbà tó tó tó bá ti bọ́ kan pákó pákó kan ti gbókun aṣọ kan ti gbókun ẹlòmíì bẹ́ẹ̀rẹ̀ oríṣiríṣi àjọ ọkàn ẹ máa wọn dáhùn yẹn jẹ́ náírà lára kàábà tó ẹ ti gbà láyé wà mí ẹ̀mí ò bá mú ìbá mú jíjà lọ tó lè ní ìlànà òkúta tó fọ òkúta kàábà nù tí ó fọ tí ó bá lè jẹ wọ́n sì tóró mọ́ wọ́n fẹ́ jí aṣọ ẹ̀. gbogbo nǹkan tá àwọn yẹn ó ní ìdájọ́ àti ìdájọ́ tọkàn yẹn kò sí nínú ẹ̀sìn Islam. èèyàn kan dojúkọ àmì ọ̀rọ̀ sọ̀lá ó dojúkọ lọ́ba ti kẹ̀kẹ́ bá sílẹ̀ rán Allahu Akbar ìmọ̀ olókàyìn sí kébìlà èyí tó kẹ́yìn sí jẹ́ láti orúkọ fàyà náà bí ẹ̀yìn òyìnbí tá à ń kọ ní tuntun bọ̀lá ló kẹ́yìn sí yẹn yẹ bá wo mọ́sálásí yẹn. ọlọ́run ló yọ ọlọ́pàá kan tì ó ta gbọ́gbọ́ jáde àdúrà náà ló gbà sallallahu alaihi wa sallam allahumma la tajal qabri wasanan yubat aw kama qala sallallahu alaihi wa sallam má ti sàárè ní ló gbà fún mọ́ kò fẹ́ni kan tó ní kẹ̀kàkà tí ó pè é ńlá bìbìbì àti pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run ẹ̀jẹ̀ fúlájú ó mọ ohun tí ń bẹ níwájú wọn àti ohun tí ń bẹ lẹ́yìn wọn. Wọn kò sì lè rọ ní ká nítorí ní ìmọ̀ rẹ̀, mhm. àyàfi ohun tí ó bá fẹ́. Ẹ sì sá mi, wọ́n láyọ̀ àìsí náà ìṣẹ́ yìí ní ẹ̀yìn ìbí ńlá ìmọ̀ṣá. Ìmọ̀ ọlọ́run ṣẹ́jú débi wípé kò sí nǹkan kan tó mọ̀ yẹn lè dámọ̀. Ńlá ìmọ̀ṣá àti tọ́lọ̀ bá ti mọ̀. ilá àbìmọ̀ọ́kíà ibi tí mọ̀ ọlọ́run ọba tó fẹ̀ tó sì gbòòrò dé ọmọ èèyàn ò lè dá nǹkan kan mọ̀ àti tọ́lọ̀ bá fi mọ̀ nínú àánú ọlọ́run ní gbogbo bí ká nímọ̀ dé ká fi nímọ̀ dé ká fi fàyè wà dé ní ká dé lóyè tó fi torí ìsáré bá ń pa sí wọn bíjò. sẹ́ńdà kan ìsáná àwọn kan wọ̀n ní ìsáná rí láyé náà ti lọ tó dákà yọ kékeré kan ká fi wá nu débà rẹ̀ lẹ́yìn kó dínà àwọn òkun ọ̀dáná bẹ́ẹ̀ rí láyé wọn wọ́n fi kó láyé ọ̀nà tí wọ́n sì gbà dáná ọlọ́run náà ló fi mọ̀ wọn níta bá ṣe báyìí tàbá ṣe báyìí kódà àwọn kan jẹ nǹkan tútù nígbà tó di pé ká fi iná ṣe ta ló jẹ́ ká mọ̀ ẹ́ pé dáná ló fi iná ṣe bẹ nínú táwọn àbájẹ tútù àníkù tọ́rà ń bẹnú ẹgbẹ́ àgbàdo náà ẹjẹ́ ń tútù òkè tó ta àbíkẹ́ tó sè ẹ̀rì pé ẹ̀ ní kú kìí ṣe pọ́ìsì ká ló sọ fún wa pé tá a bá gbé yán ya atúmọ̀ dùn ọlọ́run ni pẹ̀lá ẹ̀fẹ̀ ìtú náà lè fẹ́ ìmì ẹ̀lìmì yìí ìlà ìmọ̀ ṣáà wà sí akóró tí ń yí owó sáà náà wà àti wọn àrùn ولا يؤوده حفظهما وهو العلي العظيم Fátọ́mọ̀ lọ ọmọ àbùkù kiri, sọ́tù méjì àbí? Ayà 26, wà káàkiri mẹ́lẹ̀kì ìsànà wáyàtì لا تغني شفاعتهم شيئا إلا من بعد أن يأذن الله لمن يشاء ويرضى lọ́jọ́ mẹ́jọ kọ́lọ̀n sọ àkàrà ọ̀gbà náà kọ́lọ̀n bá tún tún kádàrà táàfin bẹ̀rẹ̀ orí ẹ̀kọ́ àti kójọ síbi orí ọ̀yà táàfin وكم من ملك في السماوات لا تغني شيئا pé lérò lérò nínú àwọn mẹ̀lẹ́ká tí ó wà nínú sẹ́nà ní ìgbà tí pé wọn kò ní sí àǹfààní kẹsẹ̀. Àwọn ta Àwọn mẹ̀lẹ́ká. Ṣẹ̀gbọ́n kàwé gbọ̀kùn. Àwọn mẹ̀lẹ́ká. ta ló tó wọn nínú ẹ̀dá ti lórí ilẹ̀ tó jọ máa dámù. Ẹnìkan mo fẹ́ dákọ̀. bá a ti ń wa ní face ní kẹ́jú wọ́n ẹnìkan ní nigeria àbí ní Senegal àbí ní Morocco nínú Tìjàníyà àbí nínú Kọ̀dìríyà eh, tó tó ẹnìkan nínú ọ̀rùn ní gbogbo ọ̀nà ní gbogbo ọ̀pọ̀ ní gbogbo ọlá ní gbogbo ẹ̀yẹ àáwùlẹ́ a ìmọ́lá ilẹ̀ àálá ọlọ́run dá wọn sí ààyè ibùgbé kan tó jẹ́ ààyè àpọ́nlé tó tún lápọ́nlé ju ti wa lọ torí lórí ilẹ̀ tàwa wà yìí bẹ́ẹ̀ ni ti ń bẹ́ẹ̀ àlùjọ́nà ti wà ń bẹ̀ bẹ́ẹ̀ lẹ́nu ìsìnkú mẹ́rẹ̀ pẹ̀tẹ́ àtàjì àmàrin yóò fi ọmọ wa lọ wáyìí lójú ọ̀rọ̀ fún wọn àtẹ́jìnálú fi ha ma ní inú bínú fi ha ọ́dá àwọn tí ó ma sì bàjẹ́ sórí ilẹ̀ wọ́n yẹ ṣe fún jìmá tí ó ma jẹ̀jẹ́ lẹ̀ wọ́n ní anúnú fẹ́ bí owó bí hamdi àwọn láti ń pọ̀ láti kálí ìgbà kọ̀ ọ̀la ìní àlàmù màlá àtàlàmù mo kàfẹ́kẹ́ nínú màmí ni. ìpé ẹsọ tó yẹ kí n ṣe ìsẹ̀njẹ́ máa gbà ní mọ́ràn lọ́lọ́ máa ń bá sẹ́ rẹ̀ lọ ìyẹn rúpọ̀ láyé bí wọ́n ṣe wí gan bẹ́ẹ̀ náà ló fi ṣẹlẹ̀ àmọ́ kò ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sánà kò rúpọ̀ ní sánà ibi ká ń gbé ṣé mẹ́rin láti máa fìyàn wé màláìka ibi ń gbé rúpọ̀ wàláhìlà àbí

gbogbo ọmọ lẹ́ta tẹ́ wọn ní sámà yẹn ẹ̀hẹ́ látúrú ní ìjàfà átùmù ṣe à ìfẹ́ wọn kó lè kàfà ní ẹ̀hẹ́ ìlà ibi méjì ẹ̀mọ̀ méjì tààtù abẹ́rẹ̀ ẹ̀jẹ̀ mẹ́jọ ṣáàlá ọ̀tààlá àti tọ́lọ̀ báyọ̀ dàbẹ̀ tó bá tọ́lọ̀ báyọ̀ náà àti fẹ̀ inú àti fẹ́ni tó bá fẹ́ ká sí kẹfún kẹfún gbogbo èèyàn. Ìhánà tọ́lọ̀ mọ́ àná. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته